onítẹ̀lọ́rùn pẹ̀lú ọba ṣáni Akbar olóhùn arìnkẹ́kẹ́ Alhaja Saida Sofiyat Komorudin Yankaula ọkọ ni suwarai rẹ́kọ̀dì títí tó gbé jáde lélẹ́yìí ìtẹ́lọ́rùn làkọlé ẹ̀ àgbékalẹ̀ orin tó ń ṣe náà sí àfúntọkùnrin tóbìnrin tọmọdé tàgbà gbogbo olójú kòkòrò ọ̀kánjúà eléyìí tó fakọyọ Yankaula ó tún yá. ẹni tí ó bá mọ̀ máa wù ó lè jápa yan nígbẹ̀yìn tí yóò bá ṣọ́ra òtòrò ìtẹ́lọ́rùn pẹ̀lú ọba ṣáàní déédéé. ìtẹ́lọ́rùn léde yorùbá kọ̀nà hà léde lárúbáwá ẹ ò tí ì gbọ́ nǹkan kan ẹ tún gbà. ọ̀tọ̀ ni ihun tó ń payàn ọ̀tọ̀ ni ikú kan fúnra ẹ̀ ọ̀rọ̀ ọmọ tó rè é tó wá sọ fún bàbá ẹ̀ pé mo ti ra kú ó mi bàbá ní kú màkọ́ ìrora ó tún dọjọ́ kan màkọ́ làdá ó lọ́jọ́ kan ó rádà bàbá ní kú màkọ́ nìdá o ó rà bọ́ ó sì tún rọ́tà ó kì í bọ́ pé kú màre bàbá ní kú màkọ́ nìbọn tó bára kú mà jẹ́ kò mọ̀ o ló bá lọ mú ìyàwó wálé bàbá ní kú mà ló rà yìí làwọn àgbà fi máa pòwe ṣé kúpa ní làwọn obìnrin wọ́n sọ kúpa ní obìnrin wọ́n sọ kúpa ní obìnrin kọ́lọ́hún má jẹ́ ká tún gbọ́kàn sí. ọkọ gbọ̀tún aya ń gbòsì ìkúpa ní obìnrin nìyẹn aya ń ṣọ̀rẹ́ ọ̀tá ọkọ ìkúpa ní obìnrin nìyẹn tóbìnrin bá mẹ́jọ rojú ìkúpa ní obìnrin mà ní àtàṣírí ọkọ obìnrin ìkúpa ní obìnrin mà ní aláfojúdi obìnrin ìkúpa ní obìnrin mà ní obìnrin tó kọ̀ lákọ̀jú ìkúpa ní obìnrin mà ní dandan kọ́ ni kí wọ́n gbà jẹ kò sẹ́ni tó ń pè tí ò jẹ mo sì ń bá àlàyé mi bọ̀. ọjọ́ cd àti pcd orin tuntun tí Yankawla gbé jáde tó pe àkọlé ẹ̀ ní ìtẹ́lọ́rùn ẹ̀rọ akẹ́gbọ́ kẹwò ó tẹ̀ kíyàtọ̀ àti gbé jáde báyìí wìtìwìtì ló ń tà. marketed and distributed by epsilon movie productions limited block e three up suite ten ami arena shopping complex bọ́ládé oṣòdì Lagos ìtẹ́lọ́rùn orin Islam tó stand out ni ó kọjá àfẹnuròyìn ó ti jáde ẹ̀ tètè lọ́ọ́ ra tiyín o oníjẹ lọ.